كما الطارق النجم الثاقب إن كل نفس لما عليها حافظ فلينظر الإنسان مما خلق خلق مما واتقوا فأمهلهم رويدا الحمد لله ada ọpẹ́ fún ọlọ́run ọba ọba tọ́lá rẹ̀ gan ọlọ́run ọba tí ó ṣe wá ní mùsùlùmí ọlọ́run ọba tó ṣe ànábìwá Muhammad sallallahu alaihi wasallam tó ṣe láàánábì wa ọlọ́run ọba tó ṣe Al-Qur'an ní ìwé ìmọ̀nà wa Al-Qur'an tó pé tó má kúrò níbi ìbàjẹ́ tọ́lọ́ nílá ya tí ìhìn ìbá pẹ̀lú min bayni yadayhi wala min khalfihi tanzil min hakimin hamid ọlọ́run ní alukur'ani òun ìbàjẹ́ ba ní lẹ́yìn ọwọ́ ìbàjẹ́ ò nítorí wípé ọwọ́ ìbàjẹ́ ní kàn alukur'ani ọ̀rọ̀ tó ṣe wípé kódà tí ò ṣe tún sọ wípé ẹjọ́ àtọrọ báyìí ni ti á di sọ àwọn àbá sì gbé kalẹ̀ báyìí ọ̀rọ̀ mẹ́ẹ̀dínìyàn ni ó ṣẹlẹ̀ sí kò ṣẹlẹ̀ sí tọ́lọ́ Al-Qur'an Karim nítorí pé bàjẹ́ ò lè kàn án ẹni tí ó bá fẹ́ bọ́nú ìbàjẹ́ tí ó fẹ́ kọ́ bàjẹ́ ó bá wọn tẹ̀ lọ́nà àmọ́ Al-Qur'an ní òfin jọjọ yìí bọ́lọ̀ ṣe ń jọjọ làwọn á tún jòkó ti ìmọ̀ bá mú kí a ọlọ́jà sórí mìíràn la fẹ́ lónìí eléyìí tí ó máa jẹ́ ìparí àkọ́kọ́ yóò wípé lónìí tá a bá tún yẹn tán báwọn bàbá wọn Jésù mẹ́rin wọn máa ń pè ọgọ́ta Jésù ẹ̀yẹ 60 ọgọ́ta náà bàbá wọ ọmọ 60 ọgọ́ta ayé Jésù ìtumọ̀ rẹ̀ ní wípé tá a bá ẹlẹ́ tú ẹyọ̀kan tó kù yìí tán a tú ẹyọ̀kan nínú ọgọ́ta eléyìí tí wọ́n fi alọ́kànbalẹ̀ pé kọ́lọ̀ ń jẹ́ mi ogun àá padà tú yòókù náà tán pẹ̀lú tọ́ba wá rí bẹ́ẹ̀ yóò tó sùn mẹ́ta àti mẹ́ta sí rí bẹ́ẹ̀ sí rí tó sùn mẹ́ta rẹ̀. ọdún kan ọdún kan mú ọdún kan ó sì oṣù mẹ́ta lọ. ọdún kan láyé ọdún kan mú o. ta ló rántí ìgbà tá a bẹ̀rẹ̀. ó jẹ́ pọ́dún kan tí ó ti rí iléyá méjì rèé ní ẹlẹ́kìtì láti ọdún kan bó o náà ẹ before kìí sáà sí kìí before kò dé after iléyá. after Ramadan, though lágbára ọlọ́run agbolidé iléyà yẹn ni iléyà ń bọ̀ lágbolidé gbà yẹn. ṣé ẹ jẹ́ wàá sọ ní ìṣẹ̀lẹ̀ pé ó ti tó bí oṣù mẹ́fà ọtọ́dún kan tọ́ba ẹni tọ́dún kan nǹkan yá o lórí pé tùmọ̀ ara ti ní kíkà lọ létí ọdún mélòó ọlọ́ta ọdún.

pé ọ̀rọ̀ yẹn gan à ń sọ wípé tí rọmọdọ́nù bá tọ́mọ yẹn ká máa tẹ̀síwájú kankan tó ẹ̀yìn rọmọdọ́nù la bẹ̀rẹ̀ àbí rọmọdọ́nù èwo sì tó lọ àbí tọ́ba rí bẹ́ẹ̀ yóò ti pọ́nú kan náà náà ìgbọ́ dáàbà ìwé ọlọ́run bọ́wọ̀ láti tó bẹ̀rẹ̀ yọ sáà nù wá ọlọ́run lórí dáadáa. orí ìlànà tá a wáyé ọlọ́run ní jáyé ẹsẹ̀ fún ọmọ ẹ̀ títí tá a pàdé ẹ̀ pẹ̀lú ọ̀nà ẹ̀ iná wà lápá mi ṣe nǹkan yẹn. tó bá wá rí bẹ́ẹ̀ ọlọ́run ọba ọba tó láàárẹ̀ ga tí dára tó wù fi ń tọ́ bá wù nínú ẹ̀dá ẹ̀ kò sí lẹ́tọ̀ọ́ fún wa láti fi tó wù á búra àfi ká fi òun nìkan àbúrò yẹn búra ṣùgbọ́n òun tiẹ̀ nínú ntọ́ dá ntọ́ bá wù ló lè fi búra ọ̀kan nínú ẹ̀dá ọlọ́run ọba ọba tó láàárẹ̀ ga tí ọlọ́run ọba ọba tó láàárẹ̀ ga kàkún tọ́lọ́run ọba ọba tó láàárẹ̀ ga tó bá sọ̀rọ̀ lọ́tọ́ sọ̀rọ̀ tí ò lè má dàákọ̀ rẹ̀ nínú Al-Kùránì wà ní bẹ́ẹ̀ ni àyẹ̀wẹ̀ kọ̀ọ̀kan ọlọ́ni wá sàmáì ọlọ́run ló ń búra pẹ̀lú sánmà jẹ́ kí búra kọ́kọ́ mọ́ ọlọ́run bọba tó láàrẹ́ ga kìí sì búra pẹ̀lú nǹkan yẹpẹrẹ tọ́ba ilé búra pẹ̀lú nǹkan kan ajá pé nǹkan yẹn pàtàkì nínú ẹ̀dá yẹn ayé pé àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn alìtara ẹ̀dá ọlọ́run ọba yẹn ráwọn ẹ̀kọ́ kan kọ́ ṣíṣọ́nà wá pàtàkì àbí ó pàtàkì ọ̀pọ̀lọpọ̀ wa ni ò mọ̀ wípé tí kì í bá ṣe ń tọ́lọ̀ wọn bá mú wá láti sánmà ní àlè ìsẹ̀mí bẹ́ẹ̀ náà ibẹ̀ pọ̀ ọlọ́run bá lòun sọ rízikù wó kalẹ̀ ìjẹ́ ìmú àwọn ọmọ ẹ̀dẹ́ ni ó ní láti sánmà ló ti ń sọ kalẹ̀ wà fi wà máa tú àdùn ọlọ́ ní ìjẹ́ mú yín sánmà wa à bí ọ̀wá wá sí jẹ́ mú sí ẹ̀lọ́ ọmọ ìdíyàn lè sẹ̀mí kódà ilẹ̀ tó kú tí ó jù àti bóni tí ó jù ó ti wá àti sánmà ẹ̀dá ọlọ́run ọba pàtàkì ní sánmà eléyà nìkan kọ́ àwọn afọ́nitọ̀ sí i wọ́n ní àwọn ẹ̀dá kan bẹ tọ́lọ́run ọba dá tí àwa yìí náà mọ̀ táwọn èyí gbú ọlọ́run ọba lẹ́nu bíi tèèyàn níbo wọ́n ń gbé sábà ní wa man indahu la yastakbiruna an ibadatihi wa la yastahsiru ọlọ́run láwọn tí wọ́n ń bẹ lọ́dọ̀ òun òkè sọ́wọ́n lọ́lọ́run sí wa àwọn màláíkà tí wọ́n bẹ ń sọ́nà àwọn màláíkà tí wọ́n bẹ ń sọ́nà tó bá rí bẹ́ẹ̀ èyàn ò di a ma wípé sánmà ẹ̀dá pàtàkì aláwọ̀ bọ̀ bàtọ́lá rẹ̀ ga ọwọ́ àfikúnra ó sàmà ìwà pọ́ọ́lìkọ̀. wọ́n sàmà ìwà pọ́ọ́lìkọ̀ wà máa. kùn bí sánmà tán ó tún wá fi ẹ̀dá rẹ̀ mí ìbúra ó ní wà kọ́rin kọ̀ àti tí máa dé lálẹ́ ní gẹ́gẹ́ ń bẹ alẹ́ ní máa dé ọlọ́run bá lọ ìbúra ẹni bá máa dé lálẹ́ oníjẹ́ kọ́rin kù ní èdè lágbọ́n wa anabi muhammad sallallahu alayhi wa sallam anabi lo bẹ́ẹ̀ nínú hadith wọn lálàáfíà ní sahih bukhari hadith jaabi radiyallahu anhu anabi kọ kí ọkọ kó lọ ṣáájú kó wá jẹ́ kí ngbà tí ó dé kó wá dé ní lálẹ́ lójijì lọ́dọ̀ ìyàwó ẹ̀ tí ìyàwó rẹ̀ ọmọ kó ti wà lára ní anabi kọ. hadith mi náà ń bẹ nínú ahmed tá a nàbí lò bẹ́ẹ̀ tìbẹ́lá kan bẹ lọ́ndà tó ń torí nàhárù ti ń bẹ lọ ṣùgbọ́n lára àlàyé táwọn àbá ṣe lórí ẹ̀ ṣùgbọ́n tá a fẹ́ lò ń bẹ̀ ní pé tọ́ríkù orin tí dé lálẹ́ ní tí bá dé lálẹ́ ní jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n kí wàá lọ lọ́wọ́n ọba mi ọba dáadáa ọba rẹ rí mi tá a bá ṣe tán kí ló gbà lérò pẹ̀lú tí ń dé lálẹ́ ọlọ́wọ́ bá ní kí wà máa àdìrẹ́ kí a máa kọ́rí ń kọ̀ wà máa. wà máa àdìrẹ́ kà máa kọ́rí ń kọ̀. wà máa àdìrẹ́ kà. wà máa àdìrẹ́ kà máa kọ́rí ń kọ̀. mọ́dún yẹn ò tó. wà máa àdìrẹ́ kà máa kọ́rí ń kọ̀. ọlọ́wọ́ ní kí wà máa àdìrẹ́ kà máa kọ́rí ń kọ̀. bóò ló si máa ti ń jẹ́ tọ́rì àwọn afọ́ni kọ̀ọ̀án wọn ní tẹ̀síìrù kọ̀ọ̀án ìbìlì ní bẹ́ẹ̀ ń bì kọ́ ní ìdí kéèyàn máa wá máa tọ́rì kù kì í tọ́rọ̀ lọ́ọ́ ti sùn ìgbà tá a bá wá mà nǹkan rẹ̀ yẹ ìgbà yẹn náà láwa kí pàtàkì lára tọ́lọ̀ fi fi ń bùrà ìyẹn wa ń jẹ́ kù kò ọlọ́wọ́ bá gẹ́gẹ́ fún ara rẹ̀ sọ̀túnmọ̀ nǹkan ìgbà tó lọ́n ti sọ pé tó ń sọ tó ń sọ ni ẹ̀dú sọ adínìká tó máa wá túnmọ̀ kí wọ́n ní ànájẹ́mù ànájẹ́mù sáàkìbù ànájẹ́mù sáàkìbù etí ń jẹ́ tọ́ríkù ohun tí yí máa dé lálẹ́ òun nìràwọ̀ gbọ́n nìràwọ̀ máa dé ìgbà wọn ní yọ alẹ́yìn ọlọ́run ní anájẹmù fàápẹ̀lẹ̀ ìràwọ̀ tí tàn jù àjùmọ̀dé àwọn àràwọ̀ tí tàn jù ọlọ́run ní òun ní jẹ́ àtọ̀ rẹ̀ kọ́ nǹkan kan ń bẹ tọ́lọ́wọ̀n bọ̀ ọ̀ràn wa ṣùgbọ́n táwọn míì náà wọ́n ní dààmú lórí ẹ̀ tọ́lọ́wọ́n fi ń ẹ̀ ni. ẹ wá nínú tafsiru ẹ wá máa lóríṣiríṣi àwọn yóò lọ nìkẹ́ni oníkẹ́ni wọ́n fún lówó kọ ọlọ́wọ́n kò fún lówó kọ. ìrùkọ́ àlàyé mi ti yé tọ́ba ìbí àǹfààní kan ń bẹ́ ń bi ká mọ orúkọ rẹ̀ tí ó jẹ́ ara ń tábì sin lọ́wọ́ ọlọ́wọ́n bá dáko ẹ̀ fún wa. ìrùkọ́ tí wọ́n sọ ń yé wa tọ́ba rí bẹ́ẹ̀ àbùkátà sí pé ká wá orúkọ rẹ̀ káàkiri ìyẹn tó bá fẹ́ ráwọn ọkọ̀ tí wọ́n sọ olùlọ́wọ́ tàbísírì wọ́n fọ́ láwọn ọkọ̀ kan. anájímù sáábìbẹ̀ kí lè ní tọ́lọ̀ bá mi fi nájímù búra torí ó ti sọ fún fún wa pé tí ń jẹ́ tọ́ọ̀rì òun ni ìràwọ̀ bẹ́ẹ̀ ni àyẹ̀wò ẹ̀kọ́ kí ni tọ́lọ̀ wọn fi ń bu ìbúra. àwọn àfáà wọn ní mímà wọ́n ní àǹfààní méjì àrà ọ̀tọ̀ ibẹ̀ lára lẹ́jìmù tọ́lọ̀ wọn bá ń fi torí rẹ̀ fi búra ní àlùkùrọ̀ áà sẹ́wọ̀n kéèké sáàyè yìí nìkan kí àwọn àǹfààní méjì àǹfààní méjì kan bẹ lára rẹ̀ àǹfààní ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n méjì kan bẹ tó lágbàá wọ́n ní méjèèjì náà àníjà mú ká tó ẹja padà sínú àlùkùrọ̀ áà wọ́n láti rí níbẹ̀ láti rí ọ̀rọ̀ ẹja wúyẹ náà wà lákọ́lé sọ ìyá ńlá sàmà àdùnìyà bímọ sọ bí wọ́jà àyìnà àlùmọ̀ lè ṣàyàpì wà àtàdénà làwọn. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير ọlọ́run ọba ní wípé ولقد زينا السماء الدنيا بمصابيح ọlọ́run ní sánmọ̀ ayé tẹ̀ ń wò tẹ́ bá gbójú òkè ọlọ́run la ṣe lọ́ṣọ̀ọ́ bímọ sọ bíi pẹ̀lú àwọn àtùpà àwọn àtùpà yẹn làwọn àràwọ̀ ó túmọ̀ sí wípé nínú àǹfààní ìràwọ̀ ó ní pé sí ìnà ni tí ìràwọ̀ bá jáde ń sọmọ àwọn arẹwà bí ìrẹwà ọlọ́wọ́ á ní kí àǹfààní mi tó ń bẹ tó tún lágbára ó náà ní wípé wọ́n jà àìnà àrújù máa ń lè ṣayáàtì àwọn èṣù tí lọ sọ́mà lọ di ọ̀rọ̀ dán gbàtàlù Kùránì dé torí kó mọ̀ bá dáyé síwájú kó tó dáyé ọlọ́run ni àwa fi àwọn ìràwọ̀ yẹn a ṣe wọ́n ní òkò tá a máa lẹ̀ máwọn èṣù tí wọ́n bá ti láwọn fẹ́ lọ́jọ́ ọ̀rọ̀ lọ́wọ́ bá gbọ́ òun yóò máa tẹ̀lé wọn yóò máa jó wọn ná eléyìí tó ọlọ́run tó fi ṣe sọ àwọn afọ́nitọ̀ sí wọn lára àdínú tó lọ́ọ́ fi fi ìbòrà tó rárá ẹ̀dọ́ ọlọ́run tó pàtàkì wọ́n sàmáà ìwà kọ́rin وما أدراك ما الطارق النجم الثاقب ṣẹ́rí súra yìí súra tó pàtàkì púpọ̀ nínú àwọn àsúwàrò màkìyà àwọn súra tó sọ̀kalẹ̀ Mákkà òun ni ó ṣe pàtàkì púpọ̀ ara tó jẹ́ ọ́ pàtàkì ni wípé Ọlọ́run bá sọ nínú súra yìí tó ti kéré mọ́ bóòlù ó ń ṣe kọmẹ̀dé ènìyàn sí i ọlọ́run bá sọ̀rọ̀ pa ẹ̀ wọ́n ọmọ ẹ̀jẹ̀ nìyà ọlọ́run tó ń da òun kà kún púpọ̀ bó ti wá ọlọ́run fúnra tó ga ó fẹ́ fi súnra yìí kọ́ wa lẹ́kọ̀ọ́ ká mọ̀ wọn ara wa ní láyé mi ti ọlọ́run fẹ́ nínú ẹ̀kọ́ tó lọ́n fẹ́ kọ́ wa nínú sọ́rọ̀ yìí ni wípé káàmọ̀ wípé bóun ṣe kàwá kún tí ń ṣe ń tàn fi ó yẹ ká fóun náà sọ́kàn wọn torọ́ wọn ọ̀kan dá wa sáyé lásán ìyẹn lọ́wọ́ bọ́ ọba tó láàrin fi ń sọ wípé kullu nafsin lamma alayha hafiz kullu nafsin lamma لما عليها حافظ إيه كل نفس لما عليها حافظ إيه كل نفس لما عليها حافظ إيه كل نفس لما عليها حافظ الله بابا بدا قل كل نفس لما عليها حافظ كل نفس لما عليها حافظ ọlọ́wọ́ ya ní wípé Ọ na yẹn ọ̀nà méjì aki àfà akí na quran ọ̀nà ìyẹn náà wá tó kù síbi bọ́wọ̀ làwọn àfọ́n níta sí ìwọ̀n náà sì tù. bí àwọn kòrọ́ọ̀mù ti ké lọ́nà méjì bẹ́ẹ̀ làwọn àfọ́n níta sí ìwọ̀n náà sì tù lọ́nà méjì wọ́n tún wá mú kẹ̀kẹ́ nínú àáyà wọn wọ́n tún tú òun lọ́tọ̀ lọ́nà méjì tàbí kí n sọ wípé wọ́n tún wá mú nǹkan mẹ́ta nínú àyà yẹn wọ́n tún wá tu lọ́nà méjì méjì nínú àyà yẹn nìkan in kullu nafsin lamma alayha hafiz àtúnlẹ̀ sọ pé nǹkan mẹ́rin kan síbẹ̀ ẹ̀já mú kókó ká mú lóbù eléyìí tó ṣe déédéé bàtà ń bẹ́ ń kalẹ̀ kẹ́lẹ́ mi mọ́ ni wá sọ lórí ìjẹ́wà ayé kan yóò yí ọ lágbára ọlọ ẹn ti ń bẹ níbẹ̀ yẹn irú ewu ni àwọn Fatima. kullu nafsin lamma alayha hamil. ṣé a rí nínú èdè lárúbáwá oríṣiríṣi ìní ń bẹ gbogbo ẹ̀ níbẹ̀ látàrí Abu Fatima báyìí oríṣiríṣi ìní ń bẹ iru ìwò wa lélẹ̀. sẹ́rí é nínú èdè lárúbáwá wà á máa fi ṣe náfíù ń náfíà tí ó mọ̀ iṣẹ́ ẹrú kí ni iṣẹ́ ẹ̀ máa mhm. yóò máa ṣiṣẹ́ ẹ̀ máa bó lè ṣe tó wà yẹn náà wọ́n á tún máa fi kankan pa ìrìnkwá láyé rẹ̀ tí wọ́n fi ń lé nǹkan lọ ṣe ń pé ni ó jẹ báwọn wọ́n tún máa fi ń fẹsẹ̀ nǹkan rìn lẹ̀ ìròyìn wo ni ó jẹun náà ìmọ̀ kọfọ́fọ́ mi ní sọ́kìyà yóò bá dàbí iná tí a ń ṣe tàfífọ́ ẹ̀ ní ìrọ̀kọ́ àlàyé mi ti tó bá wá rí bẹ́ẹ̀ irú ìwò ni tinú àyà yìí ṣé ìhun tó ń túmọ̀ tó jẹ́ náà fíyà ni àbí ìhun tààfin àgádà tó jẹ́ mọ̀fàfàfà tó ń mìnà sàkìlà ìrùpá láyé mi yé lábẹ́ bẹ́ẹ̀ ìlàtí wàá máa ń lọ síbi làmá tàbí làmá àwọn kọ̀rọ̀ òkè wọn náà bí tàfíf wà bí tàṣírí méjèèjì ló so máa ń níbi ìtumà ìrùpá gbọ́ mi yé àwọn tó sọ wípé ẹni ẹ̀ tí a ní lè tàkìdì pé mọ̀kànfọ́fà mi nà sàkìlà pé ìnà tàbí ìnáhù alẹ́ ìnáhù tí sùn rẹ̀ ó jẹ́ dọ̀mí rò ṣáà abẹ́ni mi jẹ́ kọ́ kullu nafsin làálàyé ha hàfi àwọn tí wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ní máa yẹn mu akida ni a kà fi ń ṣe tán àfi tó fi ń kankan pa sí i yorùbá aláyé mi ti yé wọn ò ní dínà tó fi jẹ làmá yorùbá aláyé mi ti làmá wọn ò ní dínà tó fi jẹ kí o làmá tí ò fi jẹ làmá ìdí tó wà fi jẹ làmá nà ń bọ yorùbá aláyé mi yẹ wọn àwọn yòó sọ wípé ń wípé iná náà ni wọ́n kà sí tàfífò ìyá ọ máa túmọ̀ sí wípé dájúdájú dojú ẹ̀mí lójúṣó wà lórí ẹ̀ tí ń sọ ìyẹn lè pàdà yìí mẹ́tí yẹ àwọn míì ní wípé iní ẹ̀ náà fíyà ni ṣùgbọ́n àwọn tí wọ́n wíyùn lọ́pọ̀ jù nínú ọ̀pọ̀lọpọ̀ tàbí sí yìí in náfíà láàmà rí in náfíà mọ̀rọ̀ pàdà yìí mọ̀tí báwọn tí wọ́n pẹ̀lú mọ̀kọ́ fọ́fà mi náà fọ́kì ìlànà bẹ̀. wọ́n wà tó yẹ wá wípé làmá ọlọ́run bá lò níbẹ̀ yẹn pẹ̀lú èdè ìdílé lárúbáwá kan tí wọ́n pè ní hùdáyì ìdílé lárúbáwá tí wọ́n pè ní hùdáyì àwọn àdílé yẹn táwọn bá ti lo làmá nínú èdè wọn nínú ìdílé wọn. bí nǹkan kan bẹ́ẹ̀ náà tẹ́ máa ń sọ parí ẹ̀ tẹ́ máa ń sọ ó sì ti sá lọ. nípe ní àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n nípe ní nígbà tó ṣe pé ní wọ́n ní nípe ní nípe ní ọ̀pọ̀ lẹ́nu àwọn ayẹyẹ ẹ̀dẹ́ ń dòrò ṣùgbọ́n ó dàgbé láwọn díàrú ìta wáyé wọ́n ti sá lọ wọ́n nípe ní. èwo ni ń pè ní láì ní ń pè jì èdè ní bí àwọn kọ̀ọ̀kan ṣe ní tiwọn ni wọ́n nì bẹ́ẹ̀ kan bá ní kíní kan ikú ní ń jẹ́ àwọn kan ní láàrin ká tọ́ ọ bá dé àwọn ibìkan tọ́ ọ bá lè kú wọn lè máa ń tó ń sọ láàrin ká ní lọ́dọ̀ tí wọ́n ó sì gbọ́dọ̀ wà láwọn ibìkan kó o lọ́ọ́ fẹ́ jàgbàdo ó gẹ́gẹ́ ní jẹ́ bẹ́ẹ̀ ọ̀gbàdo wò kí ni a máa ń pè é ọkà ọkà ni o tó bá ìsọ pé ọbẹ̀ ẹjọ kà lẹ́yìn kí lọ́fẹ́ jẹun ọjà mọ̀lá. kullu nafsin lamma alayha hafiz tó bá jọ kà lẹ́dẹ̀ ọjà mọ̀lá ojú làmọ̀lá tó wá gbajúmọ̀ ọkà ni ọkà ni wọ́n ń ro kà lọ́wọ́ ìfarabalẹ̀ ọkà ti fẹ́ wọ́n ti fẹ́ ro kà tán téèyàn bá sọ pé àmàlà láwọn àgbàtà àmì lágbélé àwò pípò ló ti wà àmàlà àmàlà bò ọkà ọjì ọkà tí ó gba ara rẹ ó gba yagiyagi ṣùgbọ́n ó ti dàmàlà nísìnyí àwọn ọmọ òtí ẹ̀ mọ́ka mọ́ ó ti dàmàlà ọlọ́wọ́ bọ́ sànú wa ibi táwọn wá lọ ní wípé àwọn kọ̀bíyìlà yìí bùdá yìí táwọn bá lo làmọ́ nínú èdè wọn ìlà nìtumọ̀ rẹ̀ ilá nítumọ̀ ẹ̀ èdè wọn yẹn lọ́lọ́wọ́ á lò ń bí bí ẹgbẹ́ lárọ́ àgẹ̀lẹ̀ ni wọ́n lóbìnrin eh, kò lò náà sí tó bá ilé sọ wípé ìní ẹ̀ náà fi yàrá àfi kí làmá rẹ kọjá làmá tí ó jẹ ti rò bẹ́yì ìrìnwọ́ ọgbọ́n mi yé tó o bá wá sọ wípé mọ̀kọ́fáfà mi náà sàkílà ni àfi kọjá làmá ní ìrùpàdà yìí mi ti tó wá kí àdàkù ṣùgbọ́n là máa ìlà ni yóò máa wá jẹ́ ikú lò sí ní ìlà àlàyéhà hafiz. ikú lò náà sí ní. ikú lò náà sí lámà àlàyéhà hafiz. ọlọ́wọ́ bá ní pé kò sí ẹ̀mí kan nínú ẹ̀mí tá a dá àfikún ṣe pa àyàn olùṣọ́tì kò sẹ́mìíràn ìyẹn lọ́pọ̀lọpọ̀ àwọn afọ́ọ́lì tàbísírò lọ́ọ̀bẹ̀ lẹ́yìn pé tùmọ̀ yẹn jòkó rárá pé kò sí ẹ̀mí kan kò sẹ́mi ọ̀hún àyàfi kó ṣe pa àyàn olùṣọ́tì ẹ̀rì kó jòkó rà tọ́wọ́ náà jòkó wọ́n ní ìtumọ̀ kùránì òjòkó tọ́wọ́ náà jòkó méjèèjì náà ló jòkó ṣùgbọ́n yẹn ó sáré wá sínú làákàyè mo rò pálá yẹn mi tiẹ̀ wọ́n ní kùránì méjèèjì ẹ̀ kó lò náà sẹ́yìn ọlọ́ọ̀ni kò sẹ́mi náà àyàfi káyọ̀ olùsọ́tún sọ́lọ́ ọba kàwé ẹ̀dá rẹ̀ kún àbíọ́kà ọkàkún a mà dáadáa kó kàkún tá a bá máa ṣẹ́ táwọn olùsọ yẹn sí kí ni iṣẹ́ táwọn olùsọ tó yàn tìwá kí ni wọ́n ṣe iṣẹ́ kí ni wọ́n ṣe wa inna alaykum lahafizin kiraman kàtìbí ya'lamuna ma taf'alu. ọ̀rọ̀ ní káwọn olùṣọ́ ìkún ọmọ ṣọ́ wa wọ́n ń ṣọ́ wa pẹ̀lú wípé kò sí nǹkan kan tá a ṣe ní kọ̀rọ̀ àbí ní gbangba tí wọ́n ní kọ́lẹ̀ ẹlòmíì ò ní láìkiri oṣù ilé yẹn. ayọ́ ẹ̀kọ́ àwọn onímọ̀lẹ̀ hadhal kitabi la yughadiru saghiratan wala kabiratan illa ahsaha ọkùnrin rẹ̀ bóyá ọ̀fẹ́rẹ̀ rẹ̀ ọ̀rẹ́ ọ̀fẹ́rẹ̀ rẹ̀ wọ́n kọ́ ọ wọ́n ti ẹ̀jẹ̀ kọ́ ìwọ lè má láìkì yẹn bọ̀ ìkan bẹ tó láìkì ara aṣẹ́ tí wọ́n sì ń ṣe yìí tó yìnbọn pọ́lọ́ wọn bá kà wá kún làwọn ọmọ àgbẹ̀ bá tún mẹ́rin bẹ́ẹ̀ ká. نعم أستاذ من بين يديه ومن خلفه يحفظونه من أمر الله له معقبات من بين يديه ومن خلفه يحفظونه من أمر الله ọlọ́run ní àwọn kan ti wà tí wọ́n ń gbaṣẹ́ fúnra wọn táwọn kan bá ń para iṣẹ́ mọ́ àwọn mìíràn tó wà wọ́n wá ń ṣọ́ àwọn ọmọ ẹ̀dẹ́ ni wọ́n ń ṣọ́ wa níbi pé nítorí wọn bọ̀ ọkọ̀ lẹ̀ fún wa nínú kádàrá aláburú kọ́mọ́ṣẹ̀lẹ̀ wa àwọn ni wọ́n sọ wa tí wọ́n sọ wa káàkiri nǹkan kan ò ní ṣẹlẹ̀ sí ọ àfi tọ́lọ̀ ń bá kan kàkà kí n tọ́lọ̀ ń bá kó kọ kó ṣẹlẹ̀ sí ọ nǹkan mí ni ó yà dá sí tọ́lọ̀ ń bọ̀ ọ̀kọ́ jáde kàkà kí n ń bọ̀ ọ̀kọ́ ó ṣẹlẹ̀ sí ọ yóò yà dá sí bòmí bí n ti lóko ọlọ́run lọ́yọ́ kò sí inú tọ́lọ̀ nǹkan mọ́ ìjọba la fẹ́ràn yẹn àbíbẹ̀ kọ́. in kullu nafsin lamma alayha hafiz. ọlọ́run ní gbogbo ẹ̀mí pátápátá kò sí ẹ̀mí náà àfi kó lùsọ wà pẹ̀lú ẹ̀. àwọn olùsọ yìí ní ń sọ níbi kí n tọ́lọ́wọ́ bọ̀ ọkọ̀ máa kọ́ ṣẹlẹ̀ sùn. wọ́n ń sọ níbi mímú àṣẹ ọlọ́wọ́ ṣe bákan wọ́n ń sọ gbogbo iṣẹ́ tí ń ṣe náà wọ́n sì ń sàjálà ń kọ gbogbo ẹlẹ́nu tó bá rí bẹ́ẹ̀ sọ́nà wọn bá kà kún àbí ọ̀kàwá wá kún tó yẹ olùsọ́tọ̀ ọkà kún àbí ọ̀kàwá wá kún ẹ̀dá ọ̀nà ṣẹ́rí àyà méjèèjì àyà yẹn àyà ìkan náà olójú méjì ni torí yìí ni ó yẹ wa wípé ọlọ́run kàwá wá kún nísìnyí tí ó yí akọ́ ẹ̀dá àwọn ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ náà ń bẹ̀ kọ́ bọ́lọ̀ sọ wà kí n tí kọ̀ọ̀kọ́ mọ́ wa mọ́ ṣẹlẹ̀ sí wa sẹ́gbẹ́ já níbu pé ń rọ́ àwa ni ẹ̀mọ̀rọ̀ àtòkò wa ìnà yàtòkò bí nà bẹ́ẹ̀ náà ibẹ̀ kọ́ tọ́yì já níbu pé àwọn ti wá tí wọ́n ń kọ́ mi dùn tá à ń ṣe é lẹ̀ já níbu pé káwa náà ṣe kí ni ká mójútó wa ní kí fàlíyà lórí ìsánù mímà kò lè kọ́ abọ́kọ̀lọ́kọ̀ bẹ́ẹ̀ ni فلينظر الإنسان مما خلق خلق, خلق من ماء دافق يخرج من بين الصلب والتراب aláwọ̀ ọba ọba tó kù ó dìde ní kó dìde kó lè sálọ. aláwọ̀ ọba ọba tó láàárẹ̀ ga wọ́n ní falyanzuri al-insanu mimma khuliqa ọlọ́run kan mẹ̀dí ènìyàn wòye síbi tọ́lọ̀ ti dá dáadáa ọlọ́run ní ẹ̀yàn ọmọ síbi àti dá nínú ẹ̀dá ọlọ́run ó fẹ́ mọ́sẹ̀yìn tó jọra rẹ̀ lójú téèyàn ọmọ ẹ̀dẹ́ yẹn jọra rẹ̀ lójú pọ̀ kódà tó fi di pé nínú ọmọ ẹ̀dẹ́ ni ẹni ọjọ́ra rẹ̀ lójú sọ́lọ́wọ́ bá ń bẹ̀ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ bí ọmọ ẹ̀dẹ́ yẹn bá jálá ìmọ̀kan tí ọmọ nǹkan kan yọjọ́ rẹ̀ lójú ìran wọn ní nàìjíríà bọ yorùbá gbà fáwọn làwọn dáa ju nàìjíríà àwọn àwọn bẹ wọ́n kàn máa fi ìbò yín ṣe supporting lásán wọ́n sì máa darí yín lọ bí wọ́n kàwé bẹ́ẹ̀ bá tún kún ọmọ ẹgbẹ́ tún lọ́dọ̀ yìí gbogbo ni àwọn yìí bò wò ó gbogbo rẹ ni ọ̀dà lọ́dọ̀ ti yẹn afẹ́yìn nìkan gbogbo dídá ayé náà ẹ̀sìn dídá ṣẹ̀ṣì ẹni tí ò rí lẹ́yìn láwọn bàbá rẹ̀ iṣẹ́ ìjọba ni ọmọ wákì nígbà lómi ò rí lẹ́yìn láwọn bàbá rẹ̀ báwọn bàbá òun ló lọ́wọ́ wọn ṣe kíní kan tàbí kọ́ máa wá ṣe ìjọba kan lọ́ba tán ọmọ ẹ̀dẹ́ ènìyàn jọra rẹ̀ lójú púpọ̀ ọlọ́wọ́ alọ́mọ ẹ̀dẹ́ ènìyàn tó jọra rẹ̀ lójú ikú tiẹ̀ wóbi tó lọ́n ti dá o àti wo lọ́n ti dá omi tí ò ní kẹ̀yàn lásán kẹ̀yàn mọ́ fẹ́ fọ̀ kó àbí bẹ́ẹ̀ kọ́ ni kò ní kẹ̀yàn lásán yóò fẹ́ fọ̀ kó tó bá kẹ̀yàn lára yóò fọ̀ kó mi lọ́n ti dá o. ìláfọ̀ ń bẹ láàrin àwọn àfa igi sómi yẹn mọ́ àbídọ̀tì omi yẹn sọ́mọ́ abẹ́gbìn ni ìláfọ̀ ń a rí àwọn onímọ̀ tí wọ́n pọ̀ lọ rẹpẹtẹ tí wọ́n lómi yẹn a kì í ṣe ọmọ ẹ̀dín yẹn ní ṣùgbọ́n pé kìláàfù ti ẹ̀ ń bẹ lásán ó tọ́ mi ẹ̀dẹ́ ènìyàn pé kó ronú sí bẹ́ẹ̀ ráyé mẹ́kọ̀ọ́. fàlíà ọ̀dùrí ìsànù mi mà kúlíkọ̀ kúlíkọ̀ mi mà ìdáfíkọ̀. yàkúrójò. yàkúrójò mi báyìí ní sùlbì wà tààrà ní kọ́mọ̀ ẹ̀dẹ́ ènìyàn wo ibi tá a ti dáhùn níṣe kọ́ ń gbẹ́ kọ́ ń gbẹ́ yóò láti dá alam nakhluqukum min ma'in mahiy lọ́nà ní sí ìṣe bí omi yẹpẹrẹ láti dá omi tó yẹpẹrẹ omi tí ò jẹ kẹkẹ ìwọ́nà wa lọ́wọ́ ń takun lọ́wọ́ ayé rẹ̀ sí nǹkan ẹlòmíì bá débi kó nǹkan ń pè rẹ̀ lọ́wọ́ sáwọn gúrú mara jù jáwọ́ ń bí pọ́lọ̀ làwọn títí dì sí ẹnìkan bẹ ń gbà kan náà bá náà bá dáná ti ń pẹ̀lẹ̀ lọ́lọ́run bá wọn wọ́n bá sì jẹ́sẹ̀ kan bóyá gúrú náà sí wọ́n bá ṣe àárẹ̀ sí wọ́n bá lọ jù sẹ́wọ̀n ọlọ́run bá wẹ̀ wọ́n lẹ́nu rẹ̀ ni o ẹ̀dá àkókò lẹ̀dá ṣe ń kápá ọlọ́run tó tún á lè fi sẹ́wọ̀n àwọn òun ní àlọ́ mú níbi tágbàrà rẹ̀ dé inú ilé ìbò lọ́dọ̀ọ́lọ́ ẹ̀wọ̀n wá gbà láàyè láàyè ọmọ ẹgbẹ́ ìrìn lẹ́jọ́ láàyè lójú àwọn ẹlòmíín wọ́n kà jí náà ni wọ́n bá láwọn ti di rọ̀súlù àwọn obìnrin míì náà jẹun yóò tán wọ́n lọ́kùnrin ò lè ṣáájú kínú fáwọn àwọn làwọn mọ̀ ṣáájú ọkùnrin mọ̀ tó sẹ́yìn àwọn àwọn ṣé àkànbẹ̀bẹ̀ àwọn aláfọwọ́fọ́ tẹ́bá ṣe wá àṣíkú mi nù wọn tàbí ẹni pé lẹ́ ọ̀jẹ́ ń bí láti ṣe bẹ́ẹ̀ wọ́n bá láwọn àti mọ́mọ́ ojú ọ̀sẹ̀ gbé ara wọn ni yóò bá dó wa ìmọ̀mọ́ bá dó wa yóò bá wà lẹ́gbẹ̀ ọwọ́ tó rẹ̀ yóò gba àwọn òtún gbọ́dọ̀ tó sẹ́yìn èèyàn mọ́. gbogbo ẹ̀yọ́ ọmọ ẹ̀jẹ̀ ènìyàn tẹ ẹjọ́ ra lójú yìí ewu omi tọ́lọ̀ ti da yín ìmọ̀lọ́lọ́run bá fẹ́ lómi ìtọ́jọ́ lójú àwọn pòfẹ́sọ̀ àwọn àwọn àwọn àwọn ọmọ ṣètáni owó lọ́lọ́wọ́n bá fẹ́ lò ní tọ́jọra rẹ̀ lójú yóò gẹ́gẹ́ máa ra gbogbo fámìlì ẹ̀ àtúnfọwọ́ ra odò yìí àwọn kan ní tó bá ṣe tilẹ̀ ló máa gbé gbogbo owó tí ò tó pampa sílẹ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n ló lọ́ tí wọ́n bẹ̀rù ọlọ́run tẹ bá rí olówó lárúbáwá ẹ ní mọ̀ polówó ni kò sì ní ṣèṣe polówó lò ní tí ọ̀dà nínú owó sì ń bẹ̀ lọ́wọ́ ẹ̀ ìyọ́n ọmọ nàìjíríà ọmọ nàìjíríà bá ní ìlàrin rẹ̀ ìlàrin náà lọ ìdá kan nínú òdo ogún owó ọmọ alárúbáwá gbogbo ayé ni ọmọ gbogbo ayé ọmọ yes àwọn ti ara ẹ̀. فلينظر الإنسان مما خلق ọlọ́run ní kọ́mọ̀ ẹ̀dẹ́ ènìyàn wo bí tọ́lọ́run ọba ti dáhùn خلق من ماء دافق ọlọ́run ní láti bí omi kan tí ń tira wọn lọ́pọ̀pọ̀n tí ń dà sínú àpòbí ọlọ́run ní láti bí omi náà láti dá ọlọ́run ní يخرج من بين الصلب wàtàrọ̀ìb ibe ọla tá à ń sọ yìí ń jáde láti bí eegun ẹ̀yìn ọkùnrin eegun ẹ̀yìn ọkùnrin bí wàrà àdé eegun tó wà bí ẹ̀yìn wa ní ti ń jáde àti gbáàyà tóbìnrin yẹn ti ń jáde àlàyé kan náà àlàyé ó ń jáde níbi eegun ẹ̀yìn tọkùnrin ó sì ń jáde níbi dáàyà obìnrin ìgbà tí méjèèjì bá wá pàdé máa ń pa láyé mi ti mọ̀ ní lómi yẹn gángan nígbà tí tọkùnrin àti ni o òní máa ń jẹnu pa mo láyé mi ibi omi yìí wá lọ́lọ́run bọ ọba tó láàrẹ́ ti dá wa omi ole omi tí ì jáde lára èèyàn kọ mọ́rẹ́ èèyàn tó bá yí ọ lásán ọ lọ fọnù tó bá wá dáyé tó wá sọ ìpìlẹ̀ rẹ̀ nìyẹn ìpìlẹ̀ àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn sì bá jọra wa lójú ọlọ́run ọba kà wá kó kò fẹ́ já ọlọ́run fi jẹ́ á mọ̀ wípé akiri pọ̀ á jẹ́ nǹkan kan níwájú kálíbà rẹra wá ńlẹ̀ ká máa mọ̀ wípé níbi tọ́lọ́run ọba ti dá wa níbi àìsí níbi àìjẹ́ nǹkan ni bẹ́ẹ̀ náà ló sì jẹ́ ọjọ́ wípé àtún ní padà sí mọ́ láyé ìgbà tó wáyá bẹ́ẹ̀ náà ẹgbẹ́ pọ̀ omi tọ́lọ́wọ́n bá fi dá wa omi lọ́dọ́lọ́dọ́ omi ọ̀lẹ ntí wọn rẹ ní pé àwọn ni alagbara ọ̀lẹ ni wá sáwọn alágbára wà alágbára ẹ wá lẹ́nu mi ọ̀lágbára ó dájà lẹ o ah òun ọ̀lágbára wà o kódà àwọn tí kara wọn sálágbára láyé wọn bẹ náà táwọn bá sọ láyé ẹ bá olórí ayé ṣe ń fi nǹkan lọ́jọ́ mẹ́ta ọlọ́run níbi tá a ti dọ́mẹ̀ ẹ̀dẹ́ ènìyàn ebi omi lọ́gbọ́lọ́gbọ́ omi ọ̀lẹ nítorí kó mọ̀ ẹ̀dẹ́ ènìyàn ó lè ba àmọ̀ pọ́lẹ̀ lòun tọ́ ọ̀bá wá mà wọ́lẹ̀ ní ọ́ ọlọ́run ni innahu ala raj'ihi laqadir ọlọ́run bá rí innahu ala raj'ihi لقادر إنه على رجعه لقادر ọlọ́run ní láti tún dá a padà torí dọ̀míìrù ló lò bẹ́ẹ̀ láti tún dá a padà ọlọ́run ní wọn lágbára àti ṣe bẹ́ẹ̀ kí wá ní ọ dá a padà yẹn kí ni nǹkan náà hmm. a rí inú àwọn onítọ̀sí yìí tó sọ wípé kí lọ́lọ́run sọ̀rọ̀ ń pa rẹ̀ bẹ́yìn فلينظر الإنسان مما خلق خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب إنه على رجعه لقادر كيلو اسمه ضمير يجي أمني ها أمني àwọn kan náà onítọ̀síìrù ní wípé láti dá omi yẹn padà sí ibi tó ti jáde lára ọkùnrin ọlọ́run lágbára ẹ̀ kọ́ dá omi yẹn padà sára ẹni ó jáde lára ẹ̀ ọlọ́run bá lòun lágbára lórí ẹ̀ wọ́n ní ìtumọ̀ kan ní ṣùgbọ́n àwọn míì náà afọ onítọ̀síìrù pé ìtumọ̀ kò dàkọ́là wọ́n lè ṣe kí ni dàkọ́là wọ́n ní ọ̀dàkọ́là kí ni ìtumọ̀ kí ni kò dàkọ́là òwòlé a rí nínú ẹni tó sọ wípé innahu ala rabbihi laqadir wọ́n lè yàn lọ́lọ́ pa ọlọ́run lágbára àti dá ọmọ ẹ̀dẹ́ ènìyàn padà ìyẹn ló sì fẹ́ gbé wọn nínú tafsir ìyẹn lọ́pọ̀lọpọ̀ ní tafsir sọ pé èèyàn ló lọ bá tọ́yìn tí ọba wá dé èèyàn padà dá padà sí gbogbo. ìrìn pé sọ̀rọ̀ mi fẹ́ máa yí wa wà pa yóò dá padà sí ibò ńlọ kí làbá àwọn wí nọ́ọ̀sù ńlọ. àní yóò dá padà sí kí ni. innahu ala raj'ihi laqadir. a rí nínú àwọn onítàbí sí ó ní ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó gbẹ́ dàgbà tán tí wàá ń jọra rẹ̀ lójú tó bá padà darúgbó ṣé yóò tó padà lágbára mọ́ àbí ò lágbára mọ́ kò ní lágbára mọ́ ṣùgbọ́n lóun ọba lágbára tó ti sọ́dọ̀dọ̀ padà wọ́n lè túmọ̀ rẹ̀. Ah. innahu ala raj'ihi laqadir. ọlọ́wọ́n ọba lágbára láti sarúgbó dọ̀dọ̀ kò sí àmẹ́ sí òṣèbẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ àbí ó ṣe bẹ́ẹ̀ ṣé kò ṣe bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ o. wa zakariya ìfúnnadà rọ́bà wo rọ́bì láàtàdárò ní ìfáwọ̀dà. وأنت خير الوارثين وزكريا إذ نادى ربه رب لا تذرني فردا وأنت خير الوارثين فاستجبنا له فاستجبنا له ووهبنا له يحيى ووهبنا له يحيى وأصلحنا له زوجه وأصلحنا له زوجه وأصلحنا له زوجه إنهم كانوا يسارعون في الخيرات إنهم كانوا يسارعون في الخيرات ويدعوننا رغبا ورهبا بعدين وكانوا لنا خاشعين وكانوا لنا خاشعين الله أكبر ó ní ah, ànábì wa Zakariya gbàtàrúgbó dé ní rọ́bì ní wàhánà lè agúnmọ̀mí ní wọ́ṣà aláwọ̀ ṣùṣàyẹ̀bá ọlọ́lọ́wọ̀n ọba eégún mi ti lẹ̀ eégún gan kìí ṣe rárá mọ́ ń tọ́ bá mú eégún lẹ̀ tẹ́ǹpára ti dànù ó ní eégún mi gángan ó ti lẹ̀ wọ́ṣà aláwọ̀ ṣùṣàyẹ̀bá ó ní orí ńlá ní ewu kò sọ pé orí mi ti ewu ó ti lana ewu ló túmọ̀ sí pé gbogbo orun tí mẹ́mẹ́ ti funfun oníṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìlú ọ̀nà yìí kú jákà láàyè mo mọ̀ pé o tún lágbára láti fún mi lọ́mọ náà pẹ̀lú bí mo ṣe ti kẹ́ fún ọ tí o gbára ti gbọ́n náà. ọlọ́run ní Zakaria wà bẹ̀rẹ̀ òní pé rọ́bì látàzáwọ́ ní ìfọ́dá ọlọ́run fún ilẹ̀ yìí ọlọ́run fi mílẹ̀ mi kẹfẹ́rí kan nílẹ̀ ibo níjẹta àbí lẹ́jọ́ sunday sunday tọ́jọ́ ìkẹfẹ́rí ọmọ eighty seven years ni ó fẹ́ yàwó tuntun kẹfẹ́rí tẹ̀lé ìgbà láti ẹ̀fà lọ fẹ́fẹ́ yàwó tó ní kí ẹfẹ́ bí jonathan ẹfẹ́ bí buhari bí wọ́n fẹ́ yàwó mọ̀ ní ká tí ó ti kù ní abọ́rùkú kù sáájú ẹ̀ ọwọ́ ti ẹlẹ́mí wà lọ kẹfẹ́rí ni eighty seven years ó tó fẹ́ yàwó tuntun kódà nígbà tí ó fẹ́ ọmọ forty lọ́fẹ́ lọ́rẹ́ lómi lè mọ̀ òkè bọ́yá ya seventy six lọ́fẹ́ gèsè ya seventy six ọmọ forty ó tó wọ wedding gown ó wọ dúdú ẹ̀. ìbòlùkè fẹ́rí yàn wọ́n ṣe wedding ní ní church ní ilé ìsìn wọn wọ́n ṣe wedding gidi ni o tí bàbá wọ ṣúùtù lọ́wọ́ gbẹ̀lúgbẹ̀kẹ́ ti gbẹ ẹgbẹ́ eighty seven. bóòlù ìwọ náà ṣe nífẹ̀ẹ́ àwọn eighty seven yìí ìwọ tó wọ forty lọ́tọ̀ tí ì òdìlé ń tá di ọ̀rẹ́ kan sí ọ̀rẹ́ ẹ̀mí ìbá tó ẹ̀rọ mi lè sè ilé ẹ̀rí pé kiri ká dúró bàbá ìwádìí àti bẹ́ẹ̀ ládùúrọ̀ ọdún tó ti lò tó ti bẹ kẹ̀kẹ́ bọ́sọ̀bá àkàn ní òní pé a sì sọ fún pé amúròbó ní láàṣì ọdún mọ́kànlá ló fi dọ́mọ rẹ lọ ọdún mélòó ni wọ́n gbé mi sàgbọ́n ọmọ ẹ báyìí nìsí tẹ́lẹ̀ mi ojú tá a ti lọ tí ó fi sàgbọ́n ọmọ o nítorí wọn wá fi forty five ṣàgbọ́n rẹ àbí thirty five àbí thirty two torí ọlọ́run ìgbà ọmọ bàbí ké thirty two téèyàn bá ń bẹ láyé àárọ̀ tí máa rẹ̀ já o ẹni ọba tọmọ ọba fi thirty two jọmọ lọ tábà fi sọ́ọ̀mù thirty two mọ́ thirty two rẹ̀ àárọ̀ tí rẹ̀ já o gbogbo dé ń bá káàkiri àsìkò tí èkó ń bẹ lára yín ẹ fẹ́ yàwó kíá àìnírun bẹ́ẹ̀ lómi ti jẹ yóò gbé ó ti gbó sí gidi yóò àmà ní òhò nírun jọ òhò nírun jọ kí yóò lọ yọ̀ǹde wá ń dégùn yín ti gbogbo ẹ̀ rọ́ ni. aláwọ̀ wá ní ìdààmú alárọ̀jẹ̀ ìhìn làkọ́ọ̀dẹ̀ zakariya rẹ̀ ó ní rọ́bì látàdá ní ìfàrọ̀dá bí kẹfẹ́ yìí ń bá jákàn mọ̀ná sólè lọ́wọ́ fẹ́ yàwó lẹ́yìn ìjìn lójú pé àwọn ọmọ wọn ti dàgbà wọn ti bá bísínẹ̀sì wọn lọ kálukú ti bá tiẹ̀ lọ ìyàwó ògùn sí so àwọn àmàdágbé ẹlòmíì lè torí rẹ̀ kó mọ bá bàbá rẹ̀ jà at what age tí wọ́n fẹ́ bí Buhari dídé rìn ẹ̀tọ́ tí ọ̀tọ̀ ẹ̀tọ́ bàbá rẹ̀ ọ̀tọ̀ kí lọ́kàn wọ́n fẹ́ máa dá sí gbèsè ìwọ́lọ́mọ̀ kọ̀ǹtró bàbá rẹ̀ àbí bàbá rẹ̀ kọ̀ǹtró ẹ̀ ilé ayé ìbàjẹ́ ti ọ̀dà pàápàá àwọn ọmọ bíi alákọ̀wé bíi ìwé kankan àtẹ̀ntì ọjẹ́lẹ́sìn náà tákọ̀wé òkú ọ̀nà àtàrí ẹ̀ lọ́yẹ́ lómi fi ń ṣẹ̀ṣẹ̀ gbàkọ̀wé sì wà lára rẹ̀ ìròrí akọ̀wé ló wà lórí ẹ̀. ọlọ́run bó wọlé tó bẹ̀rẹ̀ ọ̀sán àná wa ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ àwọn àfọwọ́n ìtàn sí ìrùlọ́ sọ bẹ́ẹ̀. nígbà ebó lòun bó ba tó láàrin gà ebó ṣe bẹ́ẹ̀ rí ó ṣe bẹ́ẹ̀ kó sàkàríyà ó ti gbó ó padà bímọ ìyàwó rẹ̀ tó ti dàgbà ọlọ́run ni aṣláhìnà záwùjáwò àtúnyàwó ẹ̀ ṣe ìyàwó Ibrahim ńkọ́ ìgbà táwọn mọ̀lẹ́kà múrò dùnú ọmọ wa fàṣọ kí á ti ha ha ọkọ̀ kó gbájú fún rárá rẹ̀ àkí nǹkan méjì tó lágbára lọ́sọ̀ ó ní arúgbó kọ́kọ́ lòun náà lòun ọ̀nà ọmọ kéèyàn tó jẹ́ arúgbó arúgbó ni ó tún jágà ìyẹn sọ́lọ́ sọmọ fún àbí sọmọ àlejò àna àjúwòsàn wàhálà báàlì ṣẹ́yìnkọ́ ó ní bímọ tí mo jẹ́ tí mo ti darúgbó ọkọ náà tó ti darúgbó ṣéèkù ni ọmọ ẹlẹ́ka ní kí ni àtàjà bí nàmì amrìlá ara tọ́lọ̀ lè dá ń bọ̀ lẹ́yìn ó fẹ́ mọ̀ sí ìmọ̀ sáàrọ̀ náà ara tó bá wù ní máa dá wọ́n kàrà bímọ àbí wọn ò bímọ àwọn àfọ́nì tàbí sí ìrùkan ní iná ala raj'ihi laqadir wọ́n lọ́nà ọba ọba wọn lọ sí tó dá padà wálé ó tún dọ̀dọ̀ padà ọlọ́run lágbára ti ṣe ó sì ṣe rà gbẹ̀ pọ̀. iná hu àárọ̀ jẹ́ ìhìn làkọ́ ni. ọlọ́run ọmọ ọba tó láàárẹ̀ ga tó dáwọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn tí ó gbẹ̀mí wa tá a bá kú tán kó tún padà sọ wá dẹ̀dà ó lágbára. torí tí ń tàn ọ̀pọ̀lọpọ̀ nínú kèfèrí jẹ ni ẹni wa kún náà tòrọ bá wà ìlọ ọmọ sínú àtàbá ti kú tá a ti di ẹ̀pẹ̀ tá a ti egun tá a ti kẹfú nínú àwọn kó tó wá gbé wa dìde ala ala raj'ihi laqadir. láti dá ọmọ ẹ̀dẹ́ ènìyàn padà lẹ́yìn tó ti kú tó ti kẹfún tó ti jẹrà tó ti di èèpẹ̀ táwọn kòkòrò ti pín jẹ ọlọ́run tó lágbára rẹ̀. ọlọ́run wá níbi dá padà yẹn ìtẹ́wé pé ìyẹn lọ́la làáfíà ìyẹn lọ́la làáfíà jù nínú ẹ̀ ó ní yàwó mọ̀ tó bẹ̀rẹ̀ lásì. sọ̀rọ̀ ìr. ìbẹ̀rẹ̀ láti wá gbéra sọ lọ́jọ́ tí ń bọ̀. فما له من قوة ولا فما له من قوة ولا ناصر والسماء والسماء ذات الرجع والأرض والأرض ذات الصدع إنه لقول فصل وما هو بالهزل إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين أمهلهم رويدا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك تمام أنا توني بيت ẹni èjì ọya wọ́n tó wọ́n sá pọ̀ lọ́sọ. náà kọjá ẹ̀dìrí náà bọ́já ti pè ní kíni ọ̀yà èmi ti mú tẹ́mi fẹ́ mú bẹ̀ kọjá sí pé ní kíni kò yé mi náà bóòlù yẹn sọ amúsàlù alága bóyá àǹtí ẹ fẹ́ béèrè ẹ ti gbàgbé ẹ torí mi ẹ̀ sí mọ́ sàlùwàlá náà nìyẹn àbí bẹ́ẹ̀ kọ́ ni ṣe bí ọkọ yẹ ni yóò fi mọ́kó tó fọjú náà ni. hadith wà fún kùsùlá làáfíà tó ti tí ẹ bá ń sàlùwàlá lọ tó bá fọwọ́ rẹ̀ tán ó lè fọ ojú ẹ̀ tó bá fọjú ẹ̀ tó fọ́ ẹ̀sẹ̀ wá sí mọ́dọ̀ àti stinshak ó la tó lálàáfíà wà lórí. Mm. ok irú àwọn nǹkan wọ̀nyẹn kò fi bẹ́ẹ̀ sí mọ́ nìsín ṣùgbọ́n ó wà níjọ̀hún díẹ̀ nílẹ̀ Yorùbá náà tàbí lágbóolé tíyà ọmọ ò bá sí lára ní tọmọ rẹ bá ń ké obìnrin mi ò fọ òyàn sílẹ̀ lọ àwọn èèyàn dẹ̀ ká kún tó bá jẹ́ wípé ọyàn yẹn ìgbà tọmọ yẹn mú ọmọ yẹn pọ́ ọdún méjì ó jẹ́ gbà tí mú ọyàn tó sì bùkátà sọ́yàn tó sì mú yó tó bá fà bẹ́ẹ̀ bí márùn-ún irú ọmọ yẹn ti di ọmọ obìnrin yẹn alákọ̀ọ́ ẹlẹ́kẹ̀kẹ́ nínú gbogbo ọmọ tóbìnrin bá bí kò lè fẹ́ ní àkàn wọn nù mo rò mi ti ó ti wà lára àwọn ti dèèwọ̀ fún wọn láti ọjọ́ fẹ́ra wọn àwọn nǹkan wọn yẹn làwọn yóò bẹ́ẹ̀ wá dé ìjọ wọn máa ń ṣe mi ìrò kó wà má tọmọ akọ́kọ́ ọmọ kí tóbìnrin mi ọ̀fọ̀ yàn sí lẹ́nu tí ó mọ̀ fún lọ́yàn bó wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ láwùtà ara rẹ̀ ṣé bẹ̀rẹ̀ mi wà lóṣù náà mo ń bọ̀ wà ń tó ẹ̀sà kan lọ. wọ́n máa Ok, ok. Ah, ẹ̀fọ́ ẹ̀fọ́ orí àtàn ìgbẹ́ náà nàjà sọ àyìn <laughs> so wọ́n rọ̀ pàlà ìmìlẹ̀ ìgbẹ́ ẹ̀ tèèyàn sí ìyàwó lè jẹ fún orí àtàn àbí òní jẹ ah yóò bá lámùjú nù nǹkan tó ṣe gbọ́dọ̀ gbọ́dọ̀ dáadáa <laughs> gúre kí wọ́n jẹ gúre o ó yá. náà Okay. Okay. ok. ọlọ́wọ́ bá mi o ìbéèrè ó lágbára gan o ìbéèrè ó lágbára o so ó ti kú ní ìsìn ẹ wàá ma ẹ ní sùúrù nítorí ṣẹlẹ̀ ni wípé ẹni ó kú ètò ìsìláàmù ni wípé ká tó pínkún ẹ̀ lágbọ́nà san gbèsè ẹ̀ kó yìí mi tiẹ́ tó bá rí báwọn kìí sàwọn ènìyàn ni ẹni yóò san òun náà ni yóò san gbèsè tó jẹ mo yìí mi torí ní Nàìjíríà yìí téèyàn bá ní ọtí kan yóò nínú nǹkan ní ẹ̀ náà ni ó ti sanwó ọtí tí mú ọlọ́run ọ̀la tó máa ń sàlẹ̀ yóò dìgbà tí ọba ní kankan náà hmm, àwọn èèyàn díẹ̀ máa gbé bèrè jáde jáde lórí